ọlọ́bẹ̀ ló lọ kọ́ sọ́kọ́ yọ̀kọ̀tọ̀ ọlọ́bẹ̀ ló lọ kọ́ sọ́kọ́ yọ̀kọ̀tọ̀ ẹ̀pọ́n kọ́lé o ẹ̀yọ́ kọ́ sí o eh. ẹ dáná fọkọ̀ kẹrù kà fọkọ̀ kẹpọ̀ kan lé lórí ibùsùn bó bá dalẹ̀ ẹ dáná fọkọ̀ kẹrù kà fọkọ̀ kan lé lórí ibùsùn bó bá dalẹ̀ tọkọ làṣẹ. kọ́ láṣẹ o. aya mi ni màá kẹ́ bí ẹyin. nǹkan mi ni màá kẹ́ bí ẹyin. ohun ẹlẹgẹ́ lobìnrin jẹ́ ohun ẹlẹgẹ́. tọ́jú àyà wa òye. ti yá. Ah, ẹ káàbọ̀. mo ti ń bá ń ṣàjò láti ilẹ̀. Ah, àwọn ìgbà tẹrin rẹ mo mọ sọ fún yín. ìmọ̀ ah, pẹ́ gbà ọ̀run mẹ́rin mọ́ gbà ni. àyè gbà o. Hmm. ẹyọ kan lọ́kà ni. ṣé gbogbo ẹ̀ ní kó fún yín ni ibẹ̀ yìí náà rí tẹ́ kó fún mi bíi fún ejò. mo rò pé bíi méjì mẹ́ta ni. owó tó ti yá ọba ẹ̀yà kan bá lu bá gé sọnù. ó pààrọ̀ dé rẹ̀ ó pààrọ̀ rẹ̀ o pààrọ̀ rẹ̀ ẹ lọ àlàjà ẹ ká sọ bọ́ọ̀tà mo ti wà ládùúgbò yín ẹ kó bọ́ọ̀tà mo ti fẹ́ dé àwọn ìyá àbẹ̀tì ló ti tèmi lálẹ́ àná. ó pààrọ̀ dé.

ẹ jẹ́ mọ́ ṣubú mi ọ̀tá ẹ máa wọlé. àlẹ́ ṣubú ní gbogbo aṣọ náà rè àbọ̀tútù nù ẹ. bó ṣe wúwo rinrinrin lọ́wọ́ ni. ó wúwo lóòótọ́ o. ẹ tún ẹwọ aṣọ gidi tí ń bẹ́nu ẹ fún un. ó ṣe wọn ǹjẹ́ wò. gba fóònù lọ́wọ́. orú àwọn aṣọ báyìí ẹ mọ̀ tu ẹdí àtú ẹ mọ̀ fóògùn tu. ẹ ti bínú. yìí ti ẹ̀ ǹjẹ́ suẹ́tà kọ àwọn haúsá àti mọ láìpẹ́ suẹ́tà fáwọn pé inú òtútù la wà suẹ́tà lè yí. àwa aṣọ gidi ń bẹ́ sálẹ̀ wò dáadáa. a ti wò ó kámọ́tà láìgbọ́n ni bá a bá ti fojú rí àti mọ tí ń bẹ́ ń bẹ̀ ń rèé láwọ̀ yìí. Mm. mùsùlùmí ni yín ni àbí kìrìsìtẹ́nì. kọ̀ọ̀kan yín. irú òkè ṣèjà ibi ká lè mọ tá a fún yín ni. ọyá bá a mú kò bam bam a bá a fàjẹ́ kàn era ẹ dákun ta lẹ fẹ́ fún lélẹ̀. Ah, ah. ẹyin náà mọ̀ kọjá ti wọ́n ọjà ti wọ́n ni ẹkú mọ̀ pọ́nmọ́ fún inú tọ́da tẹ́lẹ̀ nígbà tọ́jà ń wà dáadáa bó ti yóò wà gbogbo nǹkan ló ti wọ́n ọ̀rẹ́ mi. ẹ sá mu wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun. ọdẹ alájà lánàá kí la fún ọ. pákà náà ládùúgbò gbogbo tí wọn rù lẹ pákà igan ẹmọye tó tó. pákà gbà lọ́wọ́ yín ni bó bá dijọ́ mi nígbà rú nǹkan báyìí lọ́wọ́ yín o. àbí ó gbẹ̀yìn náà o. àbí a fún wọn láàgẹ̀ ẹ wọn àmọ́ fi sin náà ni àfi wọn kò lè àbí wọn ìbálẹ̀ lé wọn. àwọn ẹni tí bàbá dúró kẹ yìí irú tarun mi yìí yóò pò bójì. ìrè lọ́rùn wa ìparọ́ gbé wa ni àwọn eré gbági àrà sọrí aṣọ ọ̀pọ̀lọ̀ tá a bá ti gbà báyìí àáyàn tó dáa bẹ́ẹ̀ ni ká tó kó rẹ̀ lọ àwọn haúsá táàmù ẹ̀yàn ara. díẹ̀ lọ díẹ̀ lọ ó ń pààrọ̀ yín dé o. Àkúrẹ́ ní Túndé o. Rárá góòlù mẹ́ra púpọ̀ o. Hmm? Mo fẹ́ ta góòlù yìí ni mà. Ṣé wàá níní? Èmi mo ní, àǹtí mi ló ń fún mi, ó sì ti lọ sílé ọkọ. Bẹ́ẹ̀ rajà ó le o. Mi jí mà five thousand gram kù. ah mọ́mí ẹ bá mi fi kún. ah five thousand gram ṣó fẹ́ tà gbọ́ ẹ ta kí n gbọ́ ah, rẹ̀. àwọn ẹ rà á torí mo fẹ́ lo owó nísìnyí. ṣé káàṣì wà nílẹ̀. ah ah ẹ lálẹ̀. ẹ jẹ́ kó pé o. a pé àmọ́ <coughs> ah, mi lẹ́wà ń foyí tọ́ka owó báyìí. àbí ó ti kù sílé kó mu wá fún mi rá. kò sí lọ́nà. mẹ́ra góòlù mẹ́ra kúpà o mẹ́ra góòlù mẹ́ra kúpà o onígóòlù rí ti dé o mẹ́ra góòlù mẹ́ra kúpà oníkúpà rí ti dé o. alábẹ̀ ló lọ kọjá kọyọkọtọ ẹ̀pọ́n kan lé. ẹgbẹ́ ẹ̀tàn kan là ṣe. ayé wa là ń ṣe àṣàyè aláyé. ẹgbẹ́ ẹ̀tàn kan là ṣe. ayé wa là ń ṣe àṣàyè aláyé. ẹgbẹ́ ẹ̀tàn kan là ṣe. ayé wa là ń ṣe àṣàyè aláyé. bẹ́ẹ̀ ni àwọn òṣàyè aláyé. ayé tí wọ́n là wá ń ṣe. mo kí yín wa o. a ìjẹjọ. a sì kú pàdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a ní òbí tuntun láàrin wa ká lè bá ọmọ dára wa mọ̀ sí àti síwájú àti síwájú ẹnì kọ̀ọ̀kan wà á mọ̀ dìde ní ìsìn á mọ̀ dárúkọ ṣe wà á mọ̀ dárúkọ ọkọ wa ṣùgbọ́n. ṣé mo lè rìkọ́ọ̀dù. ẹ ìrìkọ́ọ̀dù rí à rí ṣùgbọ́n o ìyá dárúkọ ṣé kì í ṣe tẹ̀yìn rẹ̀ náà o hmm. ìfọ́sí o. wọ́n ní iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe ká ẹ sojú mọ́. Hmm. ká tó máa dárúkọ wa lẹ́yọ̀kọ̀kan látọ̀wọ́ ẹ̀yìn akọ̀wé òsì lé wọ́n rán mi wọ́n ní bọ́ àjíṣẹ́ báwọn nípa ìpàjáwìrì lágbára ọlọ́run jọ mẹ́jọ àjọṣe pàdé ọyá látọwọ́ ẹ̀yìn. ẹgbẹ́ tọkọ làṣẹ. ayé wa la ń ṣe àṣà yí aláyé. orúkọ tèmi ni tó rera o aka ni mo ń dín mo sì ń dín su mo ń dáná mọ mo sì mọ ń dín ta sí i mo sì gbajúmọ̀ wọn bá tèmi ẹgbẹ́ tọkọ làṣẹ o. ẹsẹ̀ tí yóò fi mọ̀. àjẹ ọmọ wẹ́sà látẹ̀wọ̀ àjẹ ọmọ wa o. ẹgbẹ́ tọkọ làṣẹ. ayé wa là ń ṣe àṣàyè aráyé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rúkọ tèmi tẹ́lẹ̀ àbíkẹ́ ni kò yí padà parọ́ mo sì ń gbà àbí bò ní ọ̀rẹ́ mi béèyàn bá wá kó gbogbo dúkìá rẹ̀ wá yóò fi ga kémi o. ẹgbẹ́ kọ́kọ́ la fẹ́. ayé wa la ṣe àtàyè ọláyé. ajé ọmọ wa o. àmín o. orúkọ tèmi ni britlin. òun lẹgbọn. Ah. britlin. ọmọ kọlà britlin. ẹ rí wọn òré ìbùtọ́ kọlà rí. Oh. bébì mi nìyẹn. ọ̀rọ̀ aláwàǹgẹ̀ẹ́ta tọrọ. yọ̀dí yellow and black politin mm. ọ̀rá àmùlà mm. kò sí ètò ẹ̀fẹ́ lọ́dọ̀ ìwà tẹ́yìn ìdẹ̀rẹ́dẹ́ náà ń bẹ a sì ní mọ́sẹ́ẹ̀nì tá a fi ń gé mm. ọlọ́run sì kẹwàá ń di ọkọ mi nu. ajé ọmọ bá lọ ẹgbẹ́ tọkọ làṣẹ. ayé wa làṣẹ àtàyè aláyé. àǹtí àbẹ̀bí ni ọmọ ń pè wá ọmọ ẹyọ kan ṣoṣo táwọn òbí ẹ̀ ń pè ní children iṣẹ́ owó tó ti ya là wá ń ṣe o mẹ́yìn bá ṣe bí owó tó ti ya wọn ajú olúwa ẹ̀ ọ̀sẹ̀ wọn è gbà gbajúmọ̀ làwa o àwa ti fi yá a ti fi rà bẹ́ẹ̀ tí ń wo mi mo ti fi rán mọ́ ń lu èbò inú yàrá kan mò ń gbé ṣùgbọ́n èmi mò ń san owó rẹ mo sì ń tó ń kùn lóṣooṣù. àwọn ọgbẹ́ nǹkan kan o. ẹ̀sà látẹ̀wọ́ ọmọ làbákẹ́ ló kàn mí mọ jẹ́ kó dùn mí ẹ mọ bá nǹkan sí lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń wò mí èso mò ń díìlì pẹ̀lú mm-hmm. ṣẹ̀sì mọ̀ra wé léso àgbẹ̀rún kó bọ́dún dé básìkò àgbálùmọ̀ bá dé àgbálùmọ̀ kọ́ọ̀rù tó dùn tó yín kán sí ọ̀dọ̀ mi lẹ́yìn bọ́bá wá ṣe pàgbàdo tó yọ ọmọ sọ̀ọ̀lọ̀ kò síbi méjì tẹ́ẹ̀ tì dọ̀jọ́ wa lọ. bọ́bá sọ̀gẹ̀rẹ̀ tọkọ́ ọ̀fù bá ah, mhm ọ̀dọ̀ wa iná lẹ́ẹ̀tì rí bí mo tún ṣe wà yìí iṣu sunsun màá mọ̀ mm-hmm. sunsun gbogbo tó bá ṣáà ti pàtẹ́nì mọ́ èso. ẹgbẹ́ tọkọ làṣẹ. ayé wa là ń ṣe àṣàyè aláyé. àlẹ́gbẹ́ tọkọ làṣẹ. ayé rẹ̀ là ń ṣe àṣàyè aláyé. yóò fi rọ ọba tó lé ẹgbẹ́ tó lé yóò fi rọ ọba tó lé o lọ́kàn ẹni lọ́kàn tí ọ̀la lè mọ yóò fi rọ ọ̀bà tó lé. ẹsẹ̀ wọn jèrè ní àṣẹ wá. àmì àṣẹ àwọn ẹlẹ́dàá wò sí mi gbàbọ̀dé. àmì àṣẹ àwọn ìyá mi. sẹ́rí mo ṣe wà yìí ní jìnjìn orí ẹni tí mo jí táwọn òbí mi ọ̀sán ló kọ́ ọmọ wù mí wọ́n sọ mí níyà bàbá mi bá forí kìlẹ̀ ló pè ní léjìdè mo wọlé ọkọ Hmm. ọlọ́run fi bẹ̀ mí hmm. bẹ́ẹ̀mi ṣe wà yìí àtẹlẹ̀ mi ń tà hmm. ká mu látòrí ọ̀sẹ̀ kó dórí ṣúgà eh. tẹ dórí kúlì sọ̀kò kúlì iyọ̀ká gàrí mímu. kí ni ìmọ̀ ń faburéètì. yóò faburéètì. ẹni kọlù èmi náà mo fi faburéètì. Eh, ẹni kọlù ni. ẹ rè gbé ẹ sọ fóńtọ̀ ẹ rè gbé ẹni mo wà ń pàdé mi mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ rọra dáàdì. alo mọ́mí wà ní kọ́ọ̀lù o ah. Eh, wọ́n wà nǹkan olùṣẹ́ eh, mítìnì ẹ pè wọ́n padà o. bí mo ṣe ń sọ ọ lọ gbogbo nǹkan jẹ má tẹ pátápátá gbà tẹ bá fẹ́ ra ọ̀dọ̀ mi lẹ́tì ni wọ́n wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o nídìí sí àtẹ lóòótọ́ àti ìkọ̀lé ara lẹ̀ rí ńgbà làlùrí kan dé ní wọn bá ní dandan láwọ ẹ̀gbọ́n ọkọ mi tọ́ dáràn gbà náà wọ́n ràn lẹ́wọ̀n mo bá wò pé èmi gbajúmọ̀ èjìdé ọmọ wù mí ṣé wọn wà jẹ wọn rẹgbọn ọkọ mi hmm. lẹ wọn léèyàn fábílì wọn ẹ̀yìn wọn fẹ́ hmm. asátàlẹ wọn àmì mi mọ̀ pé Ọlọ́run ó sì tó dáa ngbọ tún dọdún kan ọkọ mi ò bí ọwọ́ gbé lọ́ba lọ gbé kan wá ah, mo dúpẹ́ pé Ọlọ́run fún mi gbogbo sọ̀pọ̀tì ah, ah. hmm. obìnrin ti lọ báyìí o ó gbọ́dọ̀ lọ ọlọ sẹ́ni tó mú mi sọ gbogbo èyí ni pé àìbá wa mọ̀ àlè rí ìyá kọ rẹ̀ bàbá àwọn ó pè okùn bí tí ó gbégbà tàbí kan mo lè wúlò fún yín àní dáàmú àbẹ̀gbẹ́ pé àbọ̀ gbàgbé a lè mọ wa wò. ọ̀rọ̀ náà kan igbákejì mi. a kì í tó bá a hmm. ẹgbẹ́ tọkọ là ṣe. ayé wa là ń ṣe àṣàyàn láyé ìṣeré ayé tẹra là ṣe àṣàyè aláyé orúkọ mi ni ẹyùnmọ́ mi bá mi ṣe yí ọ̀nú èyí èmi lè jẹ́ mọ́ dùdùn mi kọ́ba lọ́ni kì í bá ní ọba ọjọ́ rúkọ kọ́ba lọ́ni kì í ṣe ènìyàn bá ti já mẹ́ra ṣéènì mẹ́ta ṣéènì mẹ́ra kúpà mẹ́ta kúpà mẹ́ta góòlù náà wọ́n ṣeré.

àwọn akéégún láti kan ìgbàlẹ̀. báwo ni àwa olórí ìgbàlẹ̀ olórí ìgbàlẹ̀ ẹgbẹ́ wa máa ń ṣe àpẹẹrẹ ìgbàlẹ̀. mi ò láwọn ọmọ ẹgbẹ́ ọ̀dẹ̀. bẹ́ẹ̀ ni olórí ọ̀pọ̀ olórí ọ̀pọ̀ yẹ́sọ̀ orúkọ tèmi ni sẹ̀kínátà. mo náà nígbà mo wà níléèwé wọn bá ń fi aláàjì olùkún <laughs> èmi tún wá ní indomie lọmọ ọ̀pọ̀ hmm. ó tún wá ṣẹ́kù ńlẹ̀ nǹkan bí mi o dídá mọ̀ǹtà bẹ́ẹ̀ gbọ́mọ fún mi ń wọ́n bá dídá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ rà hmm. mo lè tà fún yín dídá hmm. Hmm. kẹ́ ẹ sáà ti máa sanwó tèmi lójúmọ́ àbí lọ́sẹ̀. owó iléèwé ọmọ ń kọ́. kódà mò ń gba dídá rẹ̀ mi ò kówó lẹ́yìn lọ́wọ́ ń àfẹ́ lélẹ̀ ẹ máa san fún mi ojoojúmọ́ bàbá sì ṣe pé lọ́sẹ̀ lẹ bá ní. kódà báàgì tẹ́ ẹ gbé pápá yìí bẹ́ẹ̀ bá rà dídá ni wọ́n tàkùn yẹn mọ̀ sanwó rẹ̀ bí ẹ̀bí ẹ̀rọ n táwọn àfi ń sayé nu o ẹ̀rí bí mo ṣe rí kódà ọkọ mi lọọkan. Ah, èmi rò ó. <laughs> olówó orí mi nù ọmọ burú ọ̀kan làbí <laughs> ẹ ṣeun o ọmọ ọmọ lé sí o. mo <laughs> lè ní o mo lè ní máa kẹ́ bí ẹyin. aláṣìírí. aláṣìírí. máa kẹ́ bí ẹyin. ohun jẹ́. nígbà tó wá nanu báyìí tó fẹ́ gbé mi mi báàgì tá à ń gbé lọ́dà. Ah, tá gbé lòdì. Ah, ọ̀bọ̀ eh, eh, eh. ọmọ gbọ́ ẹ̀ ní ọmọ kí ni ó padà fi yókù délé fọmọ ohun abàṣìrè làwòrò mi èyí ò sì yókù délé fọmọ. amúnibú ni ẹran bíi ẹ bá ń gbé báàgì ṣé ni wo káàdì ẹgbẹ́ ń bẹ̀ ọ wà ń bẹ̀ ṣé ti tilẹ̀kùn lékì ìdá. kọ́kọ́rọ́ ọmọ ṣe fún ọ ìwọ́dà yabó lẹ́ ń bẹ̀ ń ọlọ́nu níjọ́ tí ń yan orí tí ọkọ̀ yìí báwọn yàn ń náà irá dàda ẹ̀ sọ́wọ́ sọ́wọ́ wọ́ọ̀tì irú mi. mo ti mú ọ wà nínú. mo ti sọ fún wọn pé tó ti fẹ́ sọ̀rọ̀ mò ń jáde mo ti ṣe kí ni. mo mú ọ wà nínú àpò mi. ó ti wà ní àpò rẹ hmm. kí ló tó ń rìn bá kí ló tó rìn ṣírẹ́tì. ó sì rìn bàtà kẹ́hìn wọ̀ ẹ̀ ní wọ bàtà. ṣé kí n wọ bàtà gíga kí n kán lọ́rùn ẹ̀sẹ̀ ni ṣé ìwọ bàtà kí n kán lọ́rùn ẹ̀sẹ̀ ni aláṣìírí kó o bí orí ara rẹ. a kì í gbókèrè kámọ̀ ṣe ẹni. Ah. alágídí ọkùnrin ó ti di. ọmọbìnrin sì ti gbàgbé àtúbọ̀tán. Hmm. ìwà máa gbé báàgì fáyà lọ. bẹ́ẹ̀ ìjọkan ọjọkan ẹ̀sán òkè. ohun tó jẹ lóyò ohun tó jẹ lóyò obìnrin ti bínú tán. Eh. obìnrin. má pẹ́ o ikú yẹ ṣé wàá ti débẹ̀. ó ti dé. tó ó dà o. ẹ má pẹ́ o èyí tí wàá máa forú ni o ah, ṣùgbọ́n mi lè pẹ́. ọ̀rọ̀ ẹ̀ tó dàbọ̀. ẹ ẹ ìjà wá wá wá. Ah. ní alẹ́ àná mm. gbogbo tí òun mè kọ̀ọ̀kan tẹ́ ń sọ̀rọ̀ pé ẹgbẹ́ ọ̀nà ẹgbẹ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ nìyí pé sórí inú wa tó rárá ń dùn wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ́ ká máa maintain champion wa lọ mi ìfẹ́ ẹgbẹ́ òsì kan tí ó dalẹ̀ wá rú o mo dẹ̀ fẹ́ kó wà very very careful gbogbo àwọn ẹgbẹ́ olóbìnrin ilé nǹkan kan tí wọ́n ti káàkiri yẹn àwọn ẹgbẹ́ kí n lọ́kọ́ ṣe yẹn mi ní interest nínú o then torí tó bá pè ní family house ní pẹ́ ní meeting fine ṣùgbọ́n pé kọ́ wá ní pé ẹ̀ ń ṣẹgbẹ́ obìnrin kan kóra yín jọ wọ́n dán wò lásà o mi láì ti rẹ o. baálé mi kò sí tó jọ mọ́rọ̀ ẹgbẹ́ yìnyín lẹ́gbẹ́ ṣe lóòótọ́ wọ́n pè mí sí ẹgbẹ́ mo sì ní mi ì nífẹ̀ẹ́ sí i kódà kí ní ṣíṣe ṣe lọ́la mhm. ẹ̀yin àti àwọn ẹbí yín àtàwọn ọ̀rẹ́ yín ó ti tó mi kí wọ́n ní mo fẹ́ fi ẹgbẹ́ ṣe ẹ wò ó. ẹ jẹ́ ìtẹ̀lọ́ bí tí mò ń lọ. ẹ má pẹ́ tó rí díẹ̀ wọ́n bá ti yá adé kan yá gbèdì wa o ẹ́ ah! ọmọ yóò lè ṣe mí léṣe. <laughs> àrò rèé. sọ bẹ́ẹ̀ àwọn kọ́sítọ́mù wa ni. tọkọlọṣẹ ìyá ìbejì kó sí ilé ọ̀dà kò burú wo mo tún táwọn gbà yìí o àwọn aṣọ olówó ńlá lánàá ni wọ́n á wọ̀ nulẹ̀ o ní ìsílẹ̀ yẹn wọ́n ń ta kọ́lọ́mọdé ń darun mójú tó gbà o mójú tó gbà o ní ìsílẹ̀ yẹn wọ́n ń ta wọ́n gbà o. tẹ́ ń bẹ́ nu ilé yìí oṣù ọ̀ wo kọ́kọ́ bá ń gbẹ́rù ìmọ̀ gbé lọ ṣọ́ọ̀bù mọ́tò lọ́kì mọ̀ wọ̀ báyìí. mọ̀ wọ̀n dáràn o ayé àbíkẹ́ ọmọ ta lónìí. àbíkẹ́ àbíkẹ́ kí. wàrà àbúlé lẹ́yìn. ẹni sùúrù. kí ló wà lọ́wọ́. ọ̀yẹ̀ fòdì. ẹgbẹ́ wọn ni wọ́n sọ̀wọ́ ní. ẹni sùúrù wàrà mi lónìí wọ́n sọ̀wọ́ ní. ẹni sọ̀rọ̀ ọmọ náà yá o adúlọ máa bèjì kọ́ yìí ni ẹgbẹ́ olóṣèlú tẹ̀ sí ẹ ẹ tó ń gbọ́ ẹ tó ń gbọ́ kwara yín ẹ tó ń gbọ́ kwara yín sórí wọ ọ sì ẹ sí ìyàwó tèmi ló wù wọ. sọkọ ni wọ yìí èmi yẹ sọkọ wíyẹ sọkọ ọkọ ni kí bá lè mi káyọ̀ ń tọ́jú ìyàwó rẹ̀ kò ní dá òòlù bá lè mi nísìnyí. ní ìmọ̀ tọ́jú wọn lọ́mọ tọ́jú ayé ni ọkọ̀ làbàjẹ́ ìlọ pa ìyàwó tèmi lọ wá nígbà òòlù ìyàwó mi gbà ayé ò ní dà tẹ́ bá ti pọ́n lórí burúkú ní ẹ sọ̀rọ̀ tí mo fi sára ẹ láàárọ̀ tó tó lọ ni ẹ. ẹ mọ mi ẹ òde mọ ni ní ọlọmọ náà mọ lọ. ní ọlọmọ lọ látàárọ̀ àbí. ọ̀rọ̀ àlẹ́ ẹgbàá mi o. What is it again? Yeah, yeah. Ah, ah, Elosa, Elosa, Elosa, Elosa. You did. Why are you like this, sir? That is not at your age, sir. Ah, marriage yìí o ṣe marriage àná na. Why is that? You should, you should. Ẹ wo, ẹ bá pa ẹ bá lu ẹ̀wọ̀n. Tí bá lu ẹ̀wọ̀n, tí bá bẹ̀rẹ̀ lọ́lọ́ ẹ̀wọ̀n. Kò lè kàn mí. Kò sí tó kàn bẹ́ẹ̀. Kò lè kàn mí. Má bàa mi dá sí mọ́. Ẹ bá bẹ̀ wọ́n yìí, ẹ má dàjọ́ máa o. Ọ̀sẹ̀ tẹ́ bá sọ fún ọ pé ẹ má kú sáájú òjì. Ẹ má kú sáájú òjì. Ẹ má kú sáájú òjì. Ẹ má kú sáájú òjì. Ẹ má kú sáájú òjì. Ẹ bọ́ọ̀lù ṣe ṣe gbọ́ sétí pé pé kẹ máa gbóòórùn pátá ìyàwó rí. Ah, olórí burúkú ara rẹ ọtún wa sọ fún un kó mọ̀ ń gbóòórùn pátá rẹ kí n ti jẹ́ mẹ́ tí n bá gbóòórùn pátá rẹ. ẹwọ ṣe ṣe ìdá mi musa ṣe ìdá mi musa ọ̀nà mi ti bá mi gbẹ́yìn gbẹ́yìn gbẹ́yìn. ẹ gbogbo ń tàn wí dùn ṣé eré mi mi mo ní sòro jù. lúlù ni lójoojúmọ́ bí lu bàrà

ṣùgbọ́n òyà ohun kọ̀ọ̀kan ni mò ń jẹ mí èmi ó kò mí o ṣe kí n tí mi fọmọ ẹ náà fàlàfolò kàbá kése ó nínú ẹgbẹ́ mà mi ó sílẹ̀ méjì ó akọ mi ni o méjì ó rẹ̀ gbé ni báà ní kí tí yóò mi ó lè ní mo rè n mo jòkó ti lè fọ romiromi lọkọ mi kó ti rí lè láàbá mi robe karobe karobe yàká olójú mi jòkó síbẹ̀ ẹ̀ sún mú rí o. ṣé ti sẹ̀rí eléyìí tí gbogbo yín yẹn ń sọ ó dùn ṣé rí ọkọ mi bó ṣe wà yẹn ọkọ mi ò kì náà mi o kò kí n bá mi jà èmi náà dẹ̀ kí n bá jà nífẹ̀ẹ́ ara wa kọ́sí bá ṣe wà yìí ọkọ mi kàwé èmi náà dẹ̀ kàwé kágbára lè kún agbára ó ní mo ṣe débi báyìí. ìfẹ́ mi kò sí bí ẹlẹ́dẹ̀ wọn àbí. ẹ jù lórí òfurufú. lódùmarè àbí ọ̀sùn ọba. ẹ ẹ iye ọkọ mi tọ̀dọ̀ tí ò lè mọ rí bẹ́ẹ̀ ebe mọkẹ bẹ́ẹ̀ tí ń bọ̀ látàjùlé ọ̀run ń ṣe lẹ mọkọtẹ ìtẹlẹ ẹrù. you are right my dear òótọ́ ló sọ ọkọ mi ni mo fẹ́ and more so àwa kàwé so a máa ṣe báwọn kò ti ń ṣe ṣe yẹn. ẹ dákun ẹ̀yin ìyá mi gbogbo ìmọ̀ràn lèmi tiẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà mí ọdún kẹfà ní tí mo ti ń bọkọ mi bọ àmọ́ ìgbádùn rẹ̀ látàárọ̀ dalẹ́ àmọ́ lórí tàtàdé ó ti sú mi mi mọ tí mo fẹ́ ṣe ni mo ṣe wò pé kẹ́ ẹ gbà mí mọ̀ràn ṣé mo forí rọ̀ lọ ni àbí n kú òǹbẹ̀ tó ti sú mi àwọn ò wá lè pé ọkọ kan o. ráwèé kọkọ náà. ẹ ẹ fi ẹ má dà lóhùn kò yé ni ṣé àwọn pé bíyàn bá ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ gbogbo àwọn nǹkan kéékèèké ní ọmọ ọjọ́ lójú ní ọmọ ọjọ́ bàbàrà fún nígbà tí wọ́n lọ́dún mẹ́fà tó bá wà ń pé orí ìkíní kan kí wàá ní káwọn lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún lé ọkọ ṣe ọ̀dà náà ṣé wọ́n ti lòdì kó o dé rí kọkọ rí ó mú ọbọ̀ lé pé ọbọ̀ pátákọ́ mọ̀ fi rún mú ọkọ tí a bá wá ṣe wà yìí ó ti nà á débi pé ìlẹ̀kẹ̀ jáǹdì wà báyìí ìlẹ̀kẹ̀ ó ń gòjọ́ ni o àmọ́ sì lọ sùkúù jọ kejì wọn ṣe kántàsì. irọ́ ìlẹ̀kẹ̀ tó bá ti ẹ̀já wọn bẹ̀rẹ̀ ko náà ni. ọ̀dà náà láàrin èmi àti yín láì fowó lẹ̀ ni o ọkọ mi ti fún un láṣẹ rí i pé bóun ti ń lọ yí o dídé tó ń bá dé kó ń bóun jẹ́ ẹlẹ̀ ni mo sì bóde lé lọ́dọ̀ àwọn tí ẹ ti kọnu sí aládùúgbò pé bóun ni ọwọ́ wa o tí mo ní hùn mo sì padà bẹ́ẹ̀ mo ní tó ọkọ mi mà lọ́ọ́ bọ̀ ọmọ ni òun ọ̀gbọ́dọ̀ mọ́ bá oúnjẹ ńlẹ̀ o rárá àjọ òní o àti ṣeun báyìí nígbà tá à ń wí nígbà táwa wọlé ọkọ nírọ̀gbàrọ̀gbà ọkọ mi ti gbálé wà lérí wọ́n sùn lórí bẹ́ẹ̀dì àtàlẹ̀ ilẹ̀ lẹ́ẹ̀mọ́tò wọ́n sì lọ́mọ àkókò lọ́wọ́ ń gbà wọ́n fò lọ́yàn wọ́n fọ́ apaná lára òbí látòrí báyìí ni mo ti fọ́ ọ̀tọ̀ ọ̀bọ̀ tí mi débi ẹnu ọmọ tó gbọ́ mú sí lẹ́nu ah. kí wọ́n á ní wàhálà ẹ wo bí n bá tiẹ̀ bẹ̀rẹ̀ ń tójú tí a rí láti sìn sí ah, èdò kan la àní hmm. sàn tán àwa hmm. torí bẹ́ẹ̀ wà wà rèé o hmm. lọ́jọ́ tòní. àtòrí bẹ́ẹ̀ wà kúrò lé ọkọ wọn. ẹ bá wa náà mọ ọkà kejì ni ẹni ọba ní ọmọ jẹ yó èyí á sì dá mi tí ẹ mọ ká ẹ ní ìsìn bá pé jókòó bá wọn máa lọ ta ọyà hàn wéédú lọ́ọ́ mi aṣọ ní ọ̀fọ̀ ọyà làgí jọlùbọ́ wẹ̀ fún ọmọ òun kó ọrẹ sùkúù gbogbo rẹ̀ ni ó sì kí wàá ní wo bí ọ̀rọ̀ dédé dúró bọ́ba kọ́wọ́jú sí ọ ọ̀tá bọ́ba kẹ́yìn sí ọ bọ́ba wá kí kú wọ nìkan. àmọ́ bẹ́ẹ̀ mi ṣe wà available to everyone mi hmm. ẹ bá fẹ́ rìnrìn àjò tìrú táwa náà rìn níta jẹ́yà fún ẹsẹ̀ náà. bẹ́ẹ̀ ọkọ àwa èjìdé o èjìdé rè. ẹ ló ẹ. Eh? ọkọ yín náà yìí lẹ́fí wá sunkún òṣì báyìí ẹ́ mo jẹ́rìí bàbá àbèjì wọn ò bí dáa nígbà tí ò fẹ́ jẹyàn rẹ̀ níṣu yóò wá lóun fọ́kàn mi. àbúfẹ́ ṣe orí burúkú ni nílẹ̀ yìí wọn ò bí dáa bàbá àbèjì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọkọ àǹtí mi ló na àǹtí mi. ọkọ àǹtí yín náà aláìdáa gan lẹ́yìn gan ẹ̀yin gan ò fẹ́ràn àǹtí yín tẹ bá fẹ́ràn àǹtí yín yẹ kẹ́ ẹ ti má ti wá bí láti jọ yìí síbẹ̀ mọ̀ pé tọkọ làṣẹ ni wá bẹ́ẹ̀ lọ́kọ wá sì tún gbọ́rọ̀ sí i kí ló wá dé. ọ̀dà àti jẹun láti rẹ̀. bàbá ní bẹ́jọ́ ṣẹ́gun tó la ṣe fẹ́ dáná sun. aláṣìírí ah! ọmọ gbàdúrà mi tó. mo rìn mo rìn káàkiri tí wọn tètè rí. ọba rìn lọ ọba àsọnù ọba àjẹ ọgbẹ sọ sáré tèmi ràn. mo rí ha mo rí mo rí. kí lélẹ̀ orógbó mo rí pé obì pọ̀ ni mo wá rò pé kí n ra obì nítorí mo rí pọ́ pọ̀. orí pé obì pọ̀ ọwọ́ àrò obì orógbó mo sì ran ah, àlọ́ ọgọ̀ sọrí tẹ̀yìn bá bímọ oúnjẹ ọjọ́ mẹ́jọ tí wọ́n máa ń fowó lẹ́pẹ́ kọ́ mi ò mọ́ gọ̀ o ìwọ orí yẹn fowó ọmọgọ̀ ti ẹ lẹ̀ o ó gọ̀ tó máa ń jẹ́jẹ́ lọ́gọ̀ ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ gbà kọ́ lọ dá padà kó fi gbórógbó wá. Ah. Eh, eh, eh. mọ́mí mo rántí nǹkan ni mọ́mí kí ló dé. mo ní nínú àkáǹtì mi owó tó wà ń bẹ̀ kẹ́ bá mi sẹ́ndì owó díẹ̀ sáwọn ọmọ mi náà lé kí wọ́n rí nǹkan jẹ mo ní kí n wá sọ fún yín. Hmm, kí n bọ̀ withdraw owó nú àkáǹtì rẹ fún ìyáálé rẹ dákun ṣé o mọṣẹ́ ṣe ni kí ló ti ìyáálé tiẹ̀ ò mọṣẹ́ ṣe ẹ̀ ń fi obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́ ọ̀dọ̀ àkóso owó ńlẹ̀ o torí ẹni tó sọ lẹ́nu ló ń wá àwọn ibiṣẹ́ rẹ tí wọ́n sì sanwó owó tóṣù yìí wọn ò san pé mo sì ti lò ó bọ́bọ́ wa dòṣù tí ń bọ̀ o àbí títí bí oṣù mẹ́fà yọ̀ọ̀yọ̀ lẹ̀ fáwọn náà ẹ lọ lọ bí mo rán ọ pé ìtọ́ ẹlẹ́ẹ̀kejì inú kò gbọ́dọ̀ gbẹ. wọn ò ní pẹ́. rádaràda àti kejì rẹ̀ tàn tàn tàn tàn. ìyá àbọ̀bọ̀ sáyé láàpọ̀ ǹjẹ́ ìní àbí kíni ọkọ rẹ tó ń ránṣẹ́ tó ń da lọ dàbọ̀ yìí ṣé bẹ́ẹ̀ fẹ́ra yín ní sùlọ́kà ni. èmi mọ̀ pé fẹ́ rojọ́ ni ẹ ẹ mọ̀ ṣàlàyé ṣebí ṣàlàyé lọ́kọ máa ń sàn ẹ mọ̀ ṣàlàyé ẹ jọ kí ló kàn yín náà kí ló kàn yín náà ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tí wọn ò pè yín sí ah, ah, bẹ́ẹ̀ ṣe máa ń fẹ̀sùrù rọrí nù ẹ pẹ̀lẹ́ o obì àbàtà. èmi lóbi àbàtà. bẹ́ẹ̀ ni. kò burú a sọ ń pa tèmi pé mo ṣèwọ̀n tí mo lè ṣe àmàdùn ọkà rí o. ẹ mọ fẹ́ pẹ̀ fún mi jàre ẹ mọ fẹ́ pẹ̀ kún fún mi àjọ ńgbélé ní kí lọ́kàn yìí ń bá ní ọlọ́mọ lọ́ta ń bá àránṣẹ́ kọ́mọ́ ń bá àránṣẹ́ ẹdẹ tòrutòru kí lọ́kàn yìí.

ṣẹ́wà ṣẹ́gun kò pé lọ́la ilẹ̀ tún múra fáwọn ọmọ ẹ̀. sọmọ rẹ mo múra fún àbọmọ tèmi wo ọmọ tí ń ṣẹlẹ̀ ìyàwó mi ti fẹ́ ra kù mo fura sí i ṣé nígbà bá ti wá ń ṣe wàhálà ṣé ọfẹ kọ́ ọyọ fẹ́ kó yùn mí ọjà bọ́ kò lè ṣeé ṣe bóyá ṣe ń ronú ẹ lè rí ṣe ọmọ tí a sì níyì à ń re wọn ni àwa fẹ́ mi sí ọwá ni mọ̀ dá láàmú sọ fẹ́ boyún jẹ́mọ́yàwó mi nù ni sọ̀rọ̀ ẹ̀ rèé lẹ́yìn ọkùnrin rere lẹ́yìn ẹ̀yin tọ́jú àmọ́ yìí ẹ̀tún tọ́jú àyà yìí o ọkùnrin rere lẹ́yìn àmọ́ ti yín pọ̀ jù ó pọ̀ jù. sọ́la rẹ o. ẹ wo ẹ wo kò yé mi sí i lójú mi ò tó ni. ọba aṣẹ́gun ibi ilẹ̀ wa ẹ ẹ múra ẹ lẹ o ẹ ẹ múra fún ọmọ tán látàárọ̀ ọ náà kílẹ̀ dé ọ̀yà tẹ dálẹ̀ ládùúgbò báyìí ṣé ẹ fọnú fún wọn báyìí. mo gbàgbé ẹ má bínú ẹ má bínú. gàgà àyà ni ẹ̀ níyé mi sẹ́yìn náà wẹ̀ báyìí. àwọn ah, mo ti wẹ̀. gbèsè nu paruparu yà á lẹ́sẹ̀ para. irọ́ ìyìn ìyìn para bàá mọ̀ wẹ̀. èmi ti ń lọ báyìí ṣé mo kó wọn bọ̀ ni àbẹ́ kó wọn lé. kó wọn lé ń wà wá fúnra mi. kẹ̀sì mọ̀ pé ìyìn lè gbé báàgì lọ́wọ́ owó mọ̀ romi o n fún yín lówó ẹ bá ń fi ra bisikí fáwọn ọmọ ẹ mi èmu tábà o. ẹ ra bisikí fún wọn ẹ bá wọn ra túùtì kọ̀ọ̀kan sí. bẹ́ẹ̀ bá ti á fẹ́ kó lé kẹ́ ẹ bá ń sọ fọ́gà kọ́pà kọ́mọ bá mójútó ọmọ mi wọ́n mọ́rìn kí àdúgbò kẹ́sì sinmi ẹjọ́ ìyà ń ríro nígbà bá ti ń yan àwọn ọ̀rẹ́ tí wọn ò ní sẹ́ wọn máa fẹsẹ̀ gbálẹ̀ kí àdúgbò wọn ò ní sẹ́ wọn ò lábọ̀ wọn ò yé wọn pa. ẹ mọ̀ pé báàgì lọ́jẹ́ ń gbé e wá. ṣé n kó fóònù orí ni àbí n kówó lọ ogun tí mo kó nu báàgì bo ni n kó síbi n bá gbélé ń lọ pípẹ́ ni kẹ́ ẹ mọ̀ pé kẹ́ ẹ lè wá bá ń gbà lọ́wọ́ tó rọ́wọ́ mọ̀ ọ̀rọ̀ mi ẹ sì mọ̀ pé mi ò gbẹ́rù lọ mí sí ni. ẹ gbé báàgì fún wọn ẹ jẹ́ kó ṣe láṣẹ pé. kí n ti yín ná oúnjẹ àlékẹ́ta ṣe kàn yín ẹ níṣẹ́ ah. ẹ làbọ̀ ẹ mọ̀ nǹkan tẹ̀gbá gbogbo ibi tí wọ́n bá ti sọ̀rọ̀ ọlọ́rọ̀ ní àdúgbò ni wọ́n ti bá yín sọ ọmọ kó mo sì ń sọ fún ọmọkùnrin wọ́n gbé mi kọlu yàn ládùúgbò pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìyá tó yàn kí. n mọ̀ pé o. mójútó àwọn ọmọ fún mi. ẹ mójútó. ebi ò sì gbọdọ̀ pa wọn. ẹ má wọrí. bá a fi wọn sọ́kọ́ pa. yìí ṣe kọjá ntẹ́ ẹ̀rọ. mo pẹ́ o. mo yìí mo dé tán. Ah! o ti da lé mi rú o. iná ti bọ́ sí i láṣọ. ó dàbí pé wọ́n pa ọ̀rẹ́ gan wọ́n fi ọlọ́rẹ̀ gan mọ́ kí ló dé ẹ bọ̀ lọ́júmọ́ tí ọkàn yín. Ah. ọkọ ìbálẹ̀ mi jẹ́ òyìn lè gbà fún ọ. ẹ̀yin náà lè ń tewé dú ẹ̀yin náà lè ń ṣẹ́gun sí. adúlá àwọn òbí yóò gbà lórí kẹ̀kẹ́. n bá ṣẹ́gun sí kò sí tọkọ ṣé wọ́n lọ́ọ̀jẹ̀ ẹbẹ̀ tí mo fi ń ṣẹ́gun sí ebí mi àti ìyàwó mi lájà àtàwọn ọmọ mi. ìyàwó yín jẹ báàgì dùn mí. èmi lọ́kọ ìyàwó mi. ẹ̀yin ni. ó tó fún mi lọ́wọ́. ó tún mi lọ́wọ́. kí ni. Ah! oríire tí o pè yọ padà pé ọmọ tó ń sè é ẹni tí ń ta. ọkọ làṣẹ o. ayé wa là ń ṣe àṣà ayé aláyé. mo kí wa kú pàdé o. àsìkò pàdé ìjẹjọ náà tó lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àjọ̀dún wa ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n báyìí. ìpàdé tá a wá wá lónìí o mo fẹ́ kí kálukú wá dìde lẹ́yọ kọ̀ọ̀kan ká mọ̀ sọ̀ǹtà fi ilẹ̀ tá a gbè fún tàjọ̀dún yìí. olórí ebe lẹ́sìn iwájú tẹ̀yìn wò sáré ẹ̀yin ló yẹ ká ẹ bẹ́jọ́ lórí ọyẹ ẹgbẹ́rún bí ó ti wúwo káwa náà bá ń gbé àṣẹ. làṣẹ ayé olórí èmi ni indomie lọmọ ó pọ̀. supajẹtífù Makaroni! ó tún yọ ẹ́ṣùà. ní tí mo fẹ́ gbé níbi àjọ̀dún wa ni pé olórin tó gbajúgbajà ni mo fẹ́ pè. Ah! ẹ wá dákun o ebi gbogbo yín lẹ mọ̀ pé ọmọ yàtọ̀ sọ́mọ. So ọmọ yàtọ̀ sọ́mọ. eléré yàtọ̀ sí eléré. ọmọ yàtọ̀ sọ́mọ ṣé ẹ rí báwa ṣe wà yìí lóòótọ́ la kéré o àmọ́ bá a ṣe kéré tó náà kì í ṣe pa àkókò fi gbogbo ara kéré nù ayé àwa pọ̀ nù ayé ẹ ṣeun ẹ jèrè ẹ̀ ní dáàmú. ìyálàjẹ ǹjẹ́ náà èmi nu ọṣẹ ìyá mi èmi nìyẹn another one is a counterfeit ẹ wá rí báwa ṣe wà yìí o mm. òṣìṣọ́ eléré táwé lọ bá a ti wá ń lọ sóòótọ́ èèyàn tí a ní báyìí sùn. bàbá ọ̀nàrẹ́bù bàbá ọ̀nàrẹ́bù àpèsè wa hùn táyé kọ́rẹ́ǹsì. bí n bá wà bí n ní ìsìn tí mo ṣe gangan tí wọ́n bá rí miss call mi wọ́n pè ń padà ní lọ́wọ́ kan. gbajúmọ̀ aláwọ̀ báyìí sùn gangan lèmi ọ̀ wà pé wọlé. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣe kò ní bàjẹ́ báwo ni wọ́n sọ káró sọmọdì mm. kídìí ọmọ ti gbófo ni ngbà tẹ ẹ sọ pé ẹgbẹ bá yèsù débi kò sí wàhálà mm. èmi náà ó sì gba ọọlù tá a lò ńjọ náà. Ah. olórí rí ẹ hmm, mo gbé kò yín sí rí lóṣè kí n ti mọ èmi ọ yùn mọ mi ara góòlù ara kúpà kété ní kúkú ti mọ̀ wá fọ àkúrẹ́ náà ti ní mọ́ ti ẹ́ lẹ́tà ògbólúria mo ti ránṣẹ́ sọ̀gá kẹ́hìndé kí bá mi kúṣu fífítì kí lè bá mi mú tarodo sí àtẹ̀fọ́wọ́ ọ̀rọ̀ wọ́. lórúkọ tèmi àtọkọ mi gbogbo èlò tẹ́mà ẹ káàbọ̀ ẹ kú pàdé o ọ̀rẹ́ bí ọmọ lé sí o. bí mo ṣe ń sọ lọ bí mo ṣe ń sọ lọ lórúkọ tèmi àtọkọ mi gbogbo èlò tẹ máa lò lọ́jọ́ yẹn àwa la máa gbé. obìnrin tí máa kọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ kọ́lẹ̀. tọkọ la ṣe. ayé wa la ń ṣe àlàyé aláyé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mèmí táwọn àbòlá. à ń sapẹ̀rẹ̀ à ń sa fẹ́rẹ́mù ojú wíńdò gbogbo apẹ̀rin táwọn olóko lò lọ́jọ́ ọ̀hún ni o kódà àti fi kọ́ọ̀pù mo ti sá sílé. Si ń bẹ lọ́wọ́ mú àyà mi wá gbé uh-huh. ẹ̀yìn mi sì gbà gbogbo táwọn olóko olò mo gbé. bàbá kan bàbá bọ́ọ̀lù bàbá bọ́ọ̀lù bàbá tó o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti màá wà àǹtí àbẹ̀bí tó ṣe pé owó tó ti ya làwà ń pààrọ̀ bẹ́ẹ̀ bá tún wá lọ ń ṣe bí owó tó ti yá wájú irú wa kí láì ṣe. àìgbọ̀nsẹ̀ ni àbẹ̀bí fún rẹ̀. àwọn ọ̀gbọ́n kankan. ó ti dájú àkàlẹ́ kí n lọ èmi ò mú àpò ráìsì kan báyìí wọ́n fìdí ẹ̀ kalẹ̀ yìí. kéèkàn bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi lálàsì rí ní Ṣakí. mọ́ríyẹ bá fún rẹ̀. èmi nu ṣé wá rí níjọ́ náà á pa abọ́ ni o á pa àkì omi iwájú àlejò ni o wọn ò nu wọ́n wọn ò nu jú ni o wọn fadá di ìwà kalẹ̀ wọ́n mọ̀ sí i. wọ́n ti kàtó wọ́n ti kàtó bẹ́ẹ̀ ni èmi náà ti aládìí wà lẹ̀ wọ́n ti méjì ah, èmi náà ti wà lẹ̀ kó pa ah, kò ní jẹ́ ẹran jẹ. bó o ní sájé wá mo ní sọ fún ọ ni o lọ́n twenty one oṣù tí ń bọ̀ mọ̀lú bá pa orí rẹ̀ uncompleted building rẹ̀ àti gbogbo tinú ẹran in general àtẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò gbọ́dọ̀ jẹ́ títà. Hmm. Má bí mi pé kí n mọ fẹ́ fẹ́ ẹran mm. Ẹgbẹ́ mi fẹ́ ṣàjọ̀dún. Mm. Àwọn bí ọlọ́ọ̀ pẹ̀sọ̀ sì ti pọ̀. Ah, mo wá fẹ́ wọn mọ̀ pé mi náà lẹ́lẹ́ran láṣìírí. Ọmọ tí mo tré. Bẹ́ẹ̀ni ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀. ó yà hundred. ó ti ọmọ tí mo dé. ó ti lọ ó ti lọ. ṣé ìgbà tí mo sọ pé mọ́mí ṣe mítìn lọ ni ayé yóò ní dá láyé ayé yóò ní dá. láwùjọ sórí ní ọ̀dà. ẹ wá lè bọ́ta kẹ lọ rí sífù. Eh, wọ́n ń dọ̀ sí àwọn aláfẹ́ pé yín ni àwọn sífù kí náà pokàn. Ah, ah, àgbàlagbà lè pera yín ọyẹ bóde ẹ fẹ́ bá pàdé jẹ́ ni. ẹ yà pàdé lọ mẹ́fẹ́ lẹ̀. ẹ dáná bọ́kọ̀ kẹrù ká bọ́kọ̀ kẹ́kọ̀ọ́ kan lé lórí ibùsùn bó bá dalẹ̀. mọ́mí. ẹ wá gbà mí èwo ni síkẹ́ẹ̀tì ètẹ́ mú lọ́wọ́ wáyé ní ìsìn torí ọlọ́run. ara àwọn aṣọ tí mò ń fọ yìí mo ṣe rántí pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan mo wá ní kí n sáré fi nuwọ́ òun kí n lè wá bá yín sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. mo ń gbọ́ yín. ní àná ní mítìnì yín tẹ́ ẹ lọ mo gbọ́ tí ẹ̀ ń sọ̀rọ̀ kan tẹ́ ẹ wá náwó tẹ́ ẹ ní àjọ̀dún tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀yìn lẹ́ẹ̀pẹ́ lérè. àṣé bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé mi lọ mítìnì o gbogbo ní tá à ń bá sọ lẹ́yìn máa fetí kọ́ lẹ́sùn pé kẹ́gbẹ́ báàgì dání kẹ́gbẹ́ mi tí wọ́n mọ̀ sẹ́mu kẹ́gbẹ́ dání gbogbo rẹ̀ lẹ́ ń fetí lẹ́ ń lẹ̀ tí mẹ́gànnà gbọ́. Ah, ọ̀rọ̀ yín ni o ọlọ́run ọjà rí laburu tẹ́lẹ̀ kan bá fẹ́ ṣe yín nìkan tí ọ̀dà ń kọ́ ẹ̀yin tó ṣe ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ wájú lẹ máa ń gbọ́ ọ̀rọ̀ yín ni o mo wá wò pé irú owó tẹ́ sọ pé fẹ́ fi pe lérè òun ẹ̀yin nìkan lé lérè òkì yóò ṣe rẹ́kọ̀dù fún yín hmm. mo wá wò pé tẹ́ ẹ owó òun hmm. tá a fi rajà sí hmm. ya múlíkà. ta níwájú ta mm. tá a bá kó ọjà síbẹ̀ tó wà níbi tẹ́mi ìjókòó síta ńkọ́. ẹ wò èmi ti rò pé ọgbọ́n lè yanú dìndínrín yín sùn ni tọ́rọ̀rọ̀ tẹ̀sán ní ìsìn tẹ̀sán ń ṣẹ́jú tẹ̀ ń ṣẹ́jú kò sí láàkáyè kankan ń bẹ̀. láàrin èmi àti yẹn ẹ wo ṣọ́ọ̀bù yìí ṣọ́ọ̀bù yìí ṣé kò tí kò tó fún gbajúmọ̀ tó mọ̀ọ́yàn tí ń ṣẹgbẹ́ tó ṣe pé gbogbo àwọn èèyàn ní ọ̀dà àmọ́ ládùúgbò tí ń bá ń lọ tí ń bá ń bọ̀ báyìí wọ́n mọ̀ kan sára ni pé obìnrin mọ̀ ṣẹ́ṣe igbá rẹ̀ ló ládùúgbò èyí èkó tó lẹ gbà mí mọ̀ràn kí lóore gbowó kí n fi kí n fi rajà ṣọ́ọ̀bù ọ̀dà o èmi ọ̀wá gbàsọ̀ kejì sọ́dọ̀ ìyá múlíká káàtì ẹ̀wà pé mo fẹ́ ṣe gan mo lè pé o kí n ra ẹ̀hàn eh, mínírààsì kí n máa kó búlọ́ọ̀kù lé kẹ́ ẹ̀ máa kiri rẹ̀ ṣùgbọ́n mi ò ní ṣe bẹ́ẹ̀. ẹ eh, kí ló burú bẹ́ẹ̀ pàṣẹ máa gbé ẹ máa gbé lọ́nà òjé. yóò tẹ́ yín lọ́rùn ẹni tẹ́ sọ lẹ́nu lẹ̀ ń wá olúwa rẹ̀ ò tí ì sèyún gan àwọn tí ń tẹnu bọlẹ̀ ládùúgbò etí olúwa rẹ̀ ò ráyé gbádùn ẹ dákun torí ọlọ́run o èmi mo lówó mi tí mo fẹ́ gbà só yín ẹ fìmọ̀ràn nínú ẹ fi dẹ̀dẹ̀ di àwọn mọ̀lẹ́bí yín bẹ́ẹ̀ sì ṣe wo ìjọ ọ̀nà wo gbogbo àwọn èkejì yín tẹ̀jọ jẹ́ kínní tẹ̀jẹ́ tẹ́jẹ́ láṣìírí mi ni ó ń bọ̀ ń bẹ wọ́n nà lówó. àti pé báyìí pé bẹ́ẹ̀ ti fẹ́ sẹ́nu kò sí ní tó burú bẹ́ẹ̀ káwọn aláṣìírí yín wá ẹ sábà ń raṣọ tèmi náà aṣọ àjọ̀dún. ẹ wá gbà mí ntọ́da náà mọ̀ ń wọlé bí n bá tiẹ̀ wá aṣọ fún yín sásẹgbẹ́ tí a ní ń rà fún yín sóbìnrin lẹ́yìn àwa tá a bá ń ṣàjọ̀dún tá a jọ́mìnrin jẹ́ gbajúmọ̀ làwọ̀ ọ̀rà sọ so ti yé yín gbogbo àwọn ẹsùn ètò ẹ̀pàjọ́ lé mo máa ń sọ fún yín òkú yín ọmọ iye wọn ń ragọ̀ bí wọ́n bá ṣe pẹ́ ń sì sí owó gbogbo àwọn nǹkan tẹ́mi rà fún yín ẹ mọ̀ wúlò rẹ̀ irú aago ètò ẹ̀fí ọwọ́ ìní ìsìn mo sọ fún yín mo bá ẹ bá ń tẹ̀lé mi jáde lọ àwọn òde ńláńlá àwọn òde gbajúmọ̀ tá a máa lọ ní kẹ́ ẹ máa lò ẹ̀yin náà wò ẹ gba gbogbo olù ọwọ́ ẹ fi ń fọṣọ. ìmọ̀ fi fọṣọ ìgbà tí mò ń bọ̀ àbá yín ta mo mọ̀ fi ọwọ́ eh. ẹ̀yin lẹni tí bá sì wá fẹ́ máa bá yín kí n máa fi ọwọ́ torí àwọn ọ̀rẹ́ yín tẹ́ máa wá o. kí lẹ mú kó mi mọ̀ tọ́jú sí ebí mi mọ̀ mọ́ sọ̀gbà tẹ́ fagbọ́wọ́ fún yín ebi bẹ́ẹ̀ bá ń tẹ̀lé mi jáde lẹ̀ mọ́ fagu ọwọ́. ẹ lọ parí aṣọ tẹ́ ń fọ òde. ṣé ẹ fọ bèrèsí àmì dúdú tí mò ń mọ́ wọ̀ tí n bá wọ léèsì funfun ṣé ẹ fọ. mo fọ mo fọ. ibi òun ó ti mú ni ẹ sá sí o. ọ̀dà. ọ̀dà ti di ọkàn káàkiri mi mò ń ṣiṣẹ́ owó mi. wọ́n gbowó kínní wọ́n gbowó kínní wọ́n fi fẹ́ pelére ti ọkàn wọn ti yín ni ká sóúnjẹ fún yín kẹ́ ẹ jẹun. Ah, bẹ́ẹ̀ ni òun náà máa ṣe bí ọkùnrin oríṣiríṣi. ọmọ ni ó wọ ó dùn pọ ìyàwó yìí síbẹ̀ yìí. ta ni dùn ta ni dùn kí ló ṣẹlẹ̀ mo lẹ ti ń dùn kí ni tẹ́ jẹ ti ń dùn lẹ́nu yín. ẹ̀yin náà mú wá wò gbígbá tí mi ì bọ yín ọkọ yín dẹ̀ pé káwọn ṣe mí lálẹ́ jù mo dẹ̀ pé kí n wọlé kí n mú nǹkan. ẹ̀yin ṣe mọ̀ pé ẹ̀yin náà ni. adio kí ló ṣẹlẹ̀ sí ọ. kò sí nǹkan kan ṣé ẹ rí i pé àwọn. bí bọ̀dá ń lọ lórí burúkú ọ̀dọ́ kan pírítín ó rí tí fojú ẹ rí ó rí tí màá fi ojú ẹ rí ìwọ rádaràdó lò sí. wọ́n yẹlẹlẹyẹ lẹyọrọ tiẹ lọgbọn eh. adio eh. <laughs> ládùúgbò gbogbo kiri eh, kẹtẹ. ẹ ẹ ah. ẹ ẹ bá sì mi ẹ bá sì gbọ adúrà eléyìí ò tó ọ ṣé adúrà eléyìí ò tó àbí. kẹsì mọ ogéèdà yìí tó ogéèdà yìí tó àparí ah, ẹyọ kan torí mò ń bẹ̀rù yín náà ah. ọyẹ wo ó débẹ̀. láì parí ẹ. ó débẹ̀ ẹ̀rù yín ni mò ń bá. ọmọ inú mi àbí nǹkan ti dé. ìwọ kí ló fi máa kí n ṣe fún ọ tí kò ṣe fún ọwọ́ ọmọkùnrin. kò rí bẹ́ẹ̀. tó sọ fún bọ́yá láàárọ̀ sọ bọ́yá náà. àdìo ọdúnrún kìíní kò sú ọ tó rábọ̀ bí ìmọ̀ ẹgbàá mi. àpèrí tí kò ní dáa fún ọ tẹ́ ẹ̀ mọ́ sórí tí fún bẹ̀rẹ̀ nínú ilé yìí. imú rẹ̀ gbà tó mọ ẹlẹ́dẹ̀ èmi náà wà pé àwọn ń tẹ̀mí nígbà máa kọ́ wọn nínú ilé lójú rẹ wọn máa nà mí lójú ẹ báyìí tí o sì tó ṣe ìwọ olórí burúkú yìí ah. ẹ yìí sì fi tú ọnu lẹ́yìn ó lè ti ṣe fún ọ. Ah. Ah, ayé mi o kí mo tiẹ̀ sọ náà kí mo sọ náà wò ìwà fi sú ọ ìfi sú ọ tí ó ti ọlọ́run ó yà sọ ìṣó ọ̀nà eh? mi láàárọ̀ báyìí ọ̀nà mi lọ́sọ̀ títí díjọ́ kejì lẹ́yìn àṣù ìṣó ọ̀yà wò ọ̀yà ilẹ̀ mọ́ni gbẹrẹgẹrẹ yà sọ ìṣó eh. ìṣó tiẹ̀ bọ̀ lọ́jọ́ ìṣó tí máa ní tí máa pa lókun mo àìlè ẹ̀jọ̀ yìí ah, mo gbádùn ẹ̀kọ́. <laughs> ọ gbádùn ọkẹ èmi tí mo sọ. mo lókun máa ń dùn sí ṣáá ó dùn lójú ó tún dùn sálẹ̀. ìwọ ogun ò bad. fún ní àìdùn ọ̀sán láàlè mú méjìlá àtọ́sọ̀ bá dùn yẹn one hundred one one thousand. Ah, Àlámùtẹ náà wá ṣe èèyàn. Gẹ́gẹ́ ah, bí náà sọmọdé ẹ̀ báwo. Kì í ṣe kan sí. Ìkọ́kọ́ eh, mo rí fóònù nínú ilé mo ní kí wá fún ọ̀rọ̀ tó ní fóònù ṣé kìí ṣe fóònù mi. fóònù mi ń bọ̀ ó sọ fún mi pé ó wà ó wà ráǹdì. ẹ ó wà ráǹdì kí wàá ni ebo ló mú rí fóònù tó mú wá ẹ̀ẹ́dẹ́ lọ́jọ́ kò sí gbogbo àti ṣe tá à ń ṣe. ẹ bá wà lé àbí ṣe. mo bá ṣe ṣe náà dùn náà ìdúró pẹ̀lú ọgbà. ẹ ẹ bá ṣe wà nù lé yẹn wà. ẹyin wà lé. ẹ bá wà lé. kí ni gbogbo bá ṣe sọ̀dí ní pàpà pàǹkọ́. ẹ bá wà lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀dà yẹ kí n fi ní nǹkan. <laughs> ẹ ń gbọ́ kúkúbá ti ṣe yẹn. kúkúbá tí mo ṣe ń dún yẹn náà lọ gbọ́. ẹgbà ẹgbà kẹ fira. odidi owó ayọ̀ dàbò yìí lórí tọ́lọ́wọ́ yìí kẹ́yà máa wá. àbá wa. ẹ ṣe kẹrẹ báwo yẹn ṣe máa wá àwọn ọmọ mi wá tẹ ẹ ṣe dáadáa lò ẹ ṣeun. tẹ́lẹ̀ ló fẹ́ mọ̀ ọ́ lò. ẹ ṣe sà. ìwọ náà mọ jowú ó ní ìkan tó jowú a tún ríra. ó dáa. ẹ dà sá ẹ ṣe ẹ ṣe sà ah. dájú rí ẹ ṣe ẹ yà sà. àbí ṣé oní tó fẹ́ fowó rà ní. ara ah, ibi bá bẹ́ẹ̀ lówó náà ọwọ́ yìí náà lè ju wọ́n kí wọ́n ṣe é ṣe. ọ̀rẹ́ mi ẹ ṣe ah. eh, tètè. ẹ jẹ́ bá sílẹ̀kùn kẹ́yìn. àbẹ̀bí padà sílẹ̀ padà wọ́n sọ bẹ́ẹ̀ àbẹ̀bí wọ́n sọ bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ má jẹ́wọ́ wọ́n sọ bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ ó wá gbọ́ ọkùnrin nínú abà yìí ọkọ èmi ya àbèjì olówó wù ọ àdùnmọ́ mi ó wá gbà mí ni. àbẹ̀bí ẹ yẹ kiri bá o ah. wọ́n wá nípò ọyọ́ bámúlaga sí lógo níkẹtẹ olúwé rí ọ̀rìjọ́kọ rẹ rẹ límẹ́lẹ̀mìnà sójú ìgbàgbọ́ rẹ kí n jọ ṣe kóbákóbá. Ah. èwo táwọn eléyìí mọ mi ṣe ẹ máa pariwo mọ́ mọ́ mi níbi tí mo wà ṣe ẹ lù mọ́ mi nílé mi ni ẹ tàtí lẹ́yìn wọ́n ẹ fẹ́ máa lù mọ́ mi ẹ má dán wò ẹ máa lu mọ́mí lèmi kí n ti yín. àbójú rẹ jẹ máa ti lu ọ jù wà á ti ṣeré èmi wọ́n èbèrè mi. wọ́n jọ mọ̀ mọ́mí tú mi lẹ̀ báyìí. wọ́n lọ ti fa. báyìí lẹ́mi. òun náà ti ọkọ rẹ àbá òyìn sódò ni o káàrẹ̀ yìí bá yá bẹ́ẹ̀ yóò lérí mọ̀ mo ṣe kọ́ ọ̀pọ̀ àti pẹ́sẹ́dé lọ́rẹ̀ àti pẹ́sẹ́dé lọ mo lè jí ní ṣàkọ́sí jẹ́ àlọ́sọ̀dọ̀ olórí báyìí òpàkọ́ rẹ káyí náà tọkọ rẹ náà káyà yí sódò mami àwa ọkùnrin ẹ jẹ́ ká tọ́jú àyà òye olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa o olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa o. olùrànlọ́wọ́ la jẹ́ o e, fúnra wa. ó gbèsè ó gbèsè ah, ah, ó dàbí ni kí ni òde adé ah, ló ní láǹpẹ lọ́ba tí mo sọ ń dùn fún obìnrin ní gbogbo tó látijọ́ ìwọ ọmọbìnrin yìí àkílódé oore mo sì sí ọ kí mọ́hún kí ni wálẹ̀ ìgbà owó tèmi lónìí. bọ́kọ tún sí mi o. owó mi ń gbà lónìí. owó mi ń gbà lónìí. kẹ́sì wa mọ̀ wo bólà ní ta tẹ́lẹ̀ o tó sì gbajúgbajà ń di rẹ̀ àìmọ̀ owó ara rẹ̀ náà ló sọ dúró kẹ́tí tún kó káàkiri o. ike ti dowó ni. ike rẹ wo ah. ni dowó. ike dowó. Ah. kí gan ló fowó ọ̀hún sí. dúró ẹyẹ olùsẹ ọ̀hún gan olùsẹ rẹ olùsẹ rẹ. ìwọlé lẹ́yìn lè lọ lọ́wọ́ ọ̀hún. yọ̀ọ̀dà ah, fún one fifty thousand one fifty thousand one fifty ṣe é lòdùmarè ni wọn ọmọbìnrin o sì fẹ́ sọ nítorí ìwé yẹn. <laughs> lóyún mọ́ mi ọmọ ṣe pọ́ wọ̀hún nínú wájú báyìí sùn kí n ṣe fàlà tí n ṣe fòlò. Olódùmarè wẹ́ẹ́ ṣe fòlò fọlá wọn fò sókè ní ọdẹlẹsùn ọdẹlẹsùn lórí eh, ọdọlùpẹsẹ. àwọn ìṣẹ́bẹ̀ tá a yàwó tá a ra sọ àwìn. tá a gbà bàtà láwìn eh. tá a gbà báàgì láwìn ah. ipò tó wà lára tá a gbà láwìn tá a sì rówó ẹ̀ padà. kí ló wá dé ah! olùmọ̀ọ́ná wọ́n ìwà ọmọbìnrin yìí ó ní ìdọ́lá sọ mo fọ́ọ̀nù tó àwọn ìtìsàwọ̀ rẹ̀ tán dídá ni fóònù wọn sọmọ kọ́ nídìí olè sọ lọ́sẹ̀ ìwọ kọ́ lọ gbowó jáde olùdó olè sọ lọ́sẹ̀ ìwọ kọ́ lọ gbowó jáde fóònù tó o mú dídá ni ìsanwó rẹ̀ tán bí ìsanwó rẹ̀ tán wọ́n búlọ́ọ̀kù rẹ̀ wọ́n búlọ́ọ̀kù rẹ̀ èmi táwọn bọ́lá mi fi tẹ̀sí báyìí ayé aláyé ló ń sè èmi tó wà bọ́là lẹ́bí sí ẹ̀ bàbá yìí èmi tó wà bọ́là lẹ́bí sí ẹ̀ bàbá yìí lè má mi bẹ̀bẹ̀ èmi tó wà bọ́là lẹ́bí sí ẹ̀ bàbá yìí èmi tó wà bọ́là lẹ́bí sí ẹ̀ bàbá yìí ìsọ̀kẹ́dẹ̀ wọ́ tẹ̀lé wọn tẹ̀lé wọn ìgbà wọn dúpẹ́ pà rẹ̀ tẹ̀lé wọn tẹ̀lé wọn. èmi táwọn àbúrò rẹ̀ ní ìṣẹ̀ sí báyìí èmi táwọn àbúrò rẹ̀ ní ìṣẹ̀ sí báyìí káàsì jọ wà papọ̀ wọn ah, àti ah, ah, tẹ̀lé ẹ̀kẹ́ mi èmi táwọn àbúrò rẹ̀ ní ìṣẹ̀ sí báyìí. ẹ kọ̀kan fún ọ tọ́ni dẹ́lẹ̀sì ni akáṣe ọ̀dẹ́lẹ̀sì rírè kọ́bẹ̀sì iná fàlàfọ̀lọ̀ kẹ́ iná fàlàfọ̀lọ̀ èmi ó ara mi ẹ̀ ó kọ̀ bá ti rí mi èmi ni mo ní mẹ́rin tẹ́lẹ̀sìn ní tèmi ó jẹ́rìí ara mi ọlọ́run yà jẹ́ kéènì. ẹ fàrọ̀ yóò fò lẹ̀ tí ẹ kúkú sàn kèé kúkú sọlẹ̀ kèé sì dín owó ọkọ rẹ̀ àwọn tó ti dín gírí inú owó ọkọ dídín kọ́ tọ́jà pé owó ọkọ lè ní wọ́n fi ń ṣe fáàrí ní wọ́n fi ń ṣe gbajúmọ̀ bí wọn bá ti tọ́ bọnú àpò ọkọ wọn ọkùnkùn náà fẹ́mi náà jọ náà ọ̀nà fún mi ń sì bá palẹ̀ ọjà rẹ̀. ìwọlé ọ̀rẹ́ máa ń ó wálé mọ̀ rẹ̀ mọ́ o ó wálé mọ̀ rẹ̀ mọ́ o ó wálé mọ̀ ó wálé mọ̀ rẹ̀ mọ́ èmi ni wọ́n fi ọ̀sẹ̀ sí olórí ọ̀gbọ̀n. Ààrẹ lè jà, wọlé mọ̀ rẹ̀ mọ́, wọlé mọ̀ rẹ̀ mọ́. Ó ti dúró sí ìdìbò sí ilé ọkọ̀ láìsí rẹ̀. Olórí ọ̀gbọ̀n, ah! ọmọ ọlọ́mọ tó ti jẹ́ kó sì nà fẹ́mi náà nú owó. báyẹn jà. sóòsì jalè. ń jalè. kí ni tọ́wọ́ adé tí wọ́n fi ní mọ́ àbọ̀ pàjáwìrì. wọ́n bí mi pé kí ni mo fẹ́ dì mo sọ pé ń di nǹkan kan. ìwọ ṣe ni sọ fún ọ pé ò di nǹkan kan ṣé mo sọ fún ọ pé tí màá ti ní kí lọ fẹ́ di ìsúnkú okó lọ fẹ́ di dókítà tàbí lọ́ọ̀yà. di dókítà kankan. kí lọ wá fẹ́ di òsọ fún mi. ọmọ ṣe bí dáàdì mi ṣe máa ń ṣe sí yín ni. iṣẹ́ wo dáàdì rẹ wọ́n ń ṣe fún mi. tí ń gbé báàgì tẹ̀lé yín. dáàdì rẹ máa gbé báàgì tẹ̀lé mi kí ni wọ́n wá fẹ́ dà. ǹjẹ́ mo gbé bá pẹ̀lú ìyàwó mi. ẹlẹ́dà mi ò ní jẹ́. ẹlẹ́dà rẹ̀ ọ̀jẹ̀ ebi mo sọ fún ọjọ́ kìíní àná mo lájọ lọ ń dá mọ́ọ̀kọ́ adùn tí mo ní ọ̀kàrí ń gbà náà ni inú mi wá dùn wípé kọ̀pẹ́ kò jìnnà tó fi ń kájọ tó dá bébí mo wí fún ọ ọmọ pé ọ̀dà. ẹ wò mọ́ kì í ṣẹ̀bi èmi náà kúròdé ti pa mí ẹgbà mí ẹ̀yìn abẹ́ ọmọ ayé ṣé ọkọ mi tẹ̀ ń sọ ó ní èsè yẹn gidi. kò lè ní un bẹ́ẹ̀gbẹ́ ní obìnrin tó lọ́kọ tí ò sì lálẹ́ mọ́ kò lè ní un tẹ́gbẹ́ ní ọmọ ìgbà kò lè ní un tẹ́gbẹ́ ní ọmọ rẹ̀. Are you mad? Ṣé mi ò sọ fún ọ? Ẹ̀sọ́ bẹ́ẹ̀ dàbí ìwà. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ Adio. ìwà. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ dàbí ìwà. Adio. Abẹ́ wa gbà mí lọ́wọ́. Adio. ló wá sọ ọmọkùnrin báyìí? Adio. Mọ́mí. Sọ yọnu. Ẹ má dùnú àwọn àbọ̀tẹ àwọ̀tẹ́lẹ̀ yìí tí ẹ bọ́lẹ̀ ni mo ní kí n sáré. ta lọ́rọ̀ ń sẹ́ àkájú lọ bìkan ó ń sẹ́ dáadáa mi ò rà yóò. olórí o jẹ ẹgbẹ́ mọ̀ pé ẹ rárá o rẹ́bì ìtàpẹ́ ìrọ̀ pé ẹ bá sà ẹ lẹ̀ sà ẹ kò tọ́jú olórí o ẹ ṣeun ẹ ṣeun tẹ́tí lókùn kẹ́ ẹ má bà mí o tí ẹ bá ṣe pé òun ti dá mi dúró nílé o wà láì bá ti dọ̀ ọbẹ̀ ilé ẹ pè wọ́n ni. wá ẹ mọ̀ pé ọ̀rọ̀ gba lọ́rọ̀ fóònù. ìgbà mo ti retí retí tẹ́mi ò ti rí yín ni mo bá tèmi lọ́nu tí ò sàmọ̀rí. ẹ bẹ́ẹ̀ mọ̀ pa lọ́rọ̀ àsọ̀tàn. ẹ ó ti yé mi àdìyó ọkọ mi ó wá máa wá lọ ntì ẹ kí máa lọ kẹ ẹ lọ lóòdù gbogbo ẹ. kí n lóòdù gbogbo ẹ ṣé kí n gbà wọn alábàárù ni àbí bò. àbò làbí o ṣe mọ síbi alábàárù bò ó bó o lọ ṣe máa lóòdù ẹ tẹ́lẹ̀. ẹyin ṣe bí mo ṣe máa lóòdù ẹ. ẹ rí pé ẹ kó ẹ má jẹ́ orúkọ kan sẹ́kù lé o. àgbègbè ẹ̀ lálóòdù bámúbámú. ẹ bá ti á lóòdù ẹ̀ tán kò yóò kó ti mọ́ bọ̀. ẹ máa sọ ni àbí kí n máa kúrú díẹ̀ bọ̀. ó sì arúgbó àbídẹ́dẹ̀rin á ní òní mọ mi kọ́kọ́rọ́ sẹ́nu ọkọ o dadi ah. dadi dadi wa o dadi dadi dadi o sí ọkọ mi olórí ẹ ah, ah. mọ bínú ọjọ́ kémi ẹ mọ bínú dẹ́kun <laughs> bolo ti rọkọ rẹ ti yanjú wọn wọ̀n bí ẹni tọ́gbọ́n látọwọ́ ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ sí tí ó ṣẹlẹ̀ sí yẹn rí tọwọ́ sọ́dà sófì tí wọ́n ń lù ọ́ bámubàmubàmu tí ń tẹ́lẹ́kù ọlọ́run lọ́yọ mi tó kó tì mí dá àkọ́tà ìjọ náà. ẹ mú sọmi agbẹjẹ ẹ ní bínú ni olórí. sẹ́ẹ̀rí bí a ṣe wà èmi gbọ́ rí pé wọ́n ti lọ tírénì sọ́jà àmọ́ wọn ò mú wọn kí á tó wá dìspósì wọn wọ́n ti gún ọ lábẹ́rẹ́ sọ́jà. o rò pé wọ́n ti ní dementia. ọ̀ ẹ̀ṣẹ́ rí gbogbo ìtẹ́ ń sọ̀hún èmi ló lè yé ah, ẹni ojú rí ọ̀rọ̀ náà rí ẹ pé ó wá wí ṣe rí kó tó di pààrọ̀ ọkọ tèmi náà balẹ̀ ebe mọ̀ pé bí ṣe máa ṣe bí ẹlẹ́wọ̀n sanu hmm. so ẹ̀ẹ́nì ìbínú nù lórí gbogbo rẹ mo ti sọ fún pé bọ́kùnrin bá ti ń ṣe báwọn èèyàn máa fún ní tí èjò kò jẹ́ ẹran iná àlàfi wá sọ́dọ̀ ẹ mọ́ bìrì. kò sí wàhálà <laughs> bọ́ba ti yégun tí ó ti yọ̀rọ̀ ẹ̀ náà ah. ṣẹ́fẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ fún. ó ti yá náà wá. wọ́n ti ṣàlàyé fún mi. tí ẹ̀dọ́ ni mo fẹ́ bi ọ́ lè ẹ wò ẹ sì rí ọ̀lẹ̀ yìí wo ẹ wò ń ti rí ọ sẹ́rí bẹ́ẹ̀ tí wọ́n kọ mi ẹ yọ ọkàn rẹ̀ fọ̀pá aṣọ ń reke. wọ́n kú ọ ó ti dàbí kí wọ́n takò tù náà bí ẹlẹ́dà tiẹ̀ tà lọ́dà. ẹ wò lórí ebi bàbá ti gbọ́n ta fẹ́ ṣe ebi ò ní ná mi mọ́. ọ̀pọ̀ sọ ọmọ bẹ́ẹ̀ yẹn bá buyọ̀ sójú kan náà báyìí. ibẹ̀ ni ó sọ mi. ibi tí ó sọ mi gẹ́lẹ́ náà ó pé n ọ̀rá yín tó báyìí. kódà tíṣà bá dáǹtàn fúnra rẹ ló tún mọ̀ pé wà bóde nílé ẹ ṣeré jáde ẹ yọjú sáwọn ọ̀rẹ́ ẹ jẹ́ àṣepọ̀ tí rẹ di lọ́mọ sọ. ti tẹ̀ ná dáadáa tí ò ní pé. gbogbo rẹ̀ lèmi ti sọ fún pé lọ́dọ̀ tiwa kì í ṣe téèyàn wà kẹsẹ̀ kọ̀ọ̀kan odò tán mm. tá a máa kígbe òtútù o ìṣèjọ. ètò náà lọ́gọ́ ìbá rèé tó o ti tẹ̀nu dáadáa. gbogbo ẹ̀ mo ti sọ fún un ó ti tẹ̀ lọ́rùn. gbogbo ẹ̀ lọ tẹ́ mi lọ́rùn. fún ọ̀rọ̀ yẹn bá sẹ́kùn mẹ́jọ méjì o. níbo ẹ̀sẹ̀ ti pe bàbá pàpọ̀. olórí olórí olórí lọ́wọ́ olórí olórí ẹ̀kọ́ ẹ̀rí. Lulu ìpọ́ ni. Ah ìyá àbọ̀bọ̀ ìtí wàá kàn kọ́hùn ọkùnrin tó bá sọ ìyàwó ẹ̀ daṣọ òfin tí ń lù gbìgbì ní gbogbo ìgbà tírú ẹni bẹ́ẹ̀ kó níbẹ̀ lọ́hùn ni tó bá wá rí i pé irú ọkọ bí òun ṣe ń jì ó sì fi ilẹ̀ yọ ọmọ bá tiẹ̀ lọ látijọ́ tó ti wọnú ilé ọ̀rọ̀kùnrin pẹ̀lú mi ọbọ̀ kọ lọ́dọ̀ mi gbòde ah, èmi náà ti ṣe ju ń tẹ́ ẹ ṣe ìlọ́ngbà tèmi àmọ́ àtúbọ̀tán wá dé ìlọ́wọ́ amú mi fàdàgbé ètò ọ̀rọ̀ síbi tí mo wà kódà torí ńgbà tó ti wá rí bá kò sí nǹkan kan tó ṣe ṣe bí ọ̀ràn tí ibi tó fi kọ́ sọ ọmọ bẹ ọmọ bẹ kò ti dà báwọn ibẹ̀ náà lọ wàá padà sí ọ wàá lọ yọkù òbí tó fi yá tó o bá ti yọkù tí ọba tún ṣéǹjì náà sìkẹrù rẹ kò kú lọ́dọ̀ rẹ̀ kò filẹ̀ ah. torí àtúbọ̀tán ọmọ yìí o ọmọ yìí ó lè lọ́jọ́ ọ̀la tó ti gbọ́. ti pa mí dànù orílẹ̀ ti pa mí orílẹ̀ yín ìsọ̀nsùnkù yín ọmọ pé bá dàda ní ọwọ́ rẹ̀. fọkọkẹ gbọkànlé lórí ibùsùn bó bá dalẹ̀. ẹ dáná àgbọ̀rọ̀ yín o tọkọ láṣẹ. ayé wa láṣẹ àjẹyẹ aráyé. mo kí gbogbo ẹgbẹ́ o èmi mọ rí bá àbẹ̀bí ọmọ tí ìyàbí tọ́fọ̀ já àràn pọ̀n mo láyọ̀ láti sọ fún gbogbo ẹgbẹ́ ẹ̀ pé n ò ṣẹgbẹ́ mọ́. wúdi. kí ló dé tó fi lọ́ọ̀ ṣẹgbẹ́ mọ́. ẹnu rẹ̀ ṣe mí. ṣé wàá tèèyàn jà ni. ẹ wò ó lórí kò wù mí ṣe mọ́ náà ni ntọ́ bá sá ní àṣà mọ́ lópin kò ṣe mọ́. ẹ ó yẹ kó rí bẹ́ẹ̀. o ó yẹ kó ọlọ́ọ̀sẹ̀gbẹ́ mọ̀ ọ̀gẹ̀dẹ̀ wá gbogbo kòkó rẹ̀ yìí tán àwa adigi burúkú nwaju rẹ̀. ibi ọ̀gẹ̀dẹ̀ gangan nìdí tí n fi ṣe mọ́ ṣe é rí àgádágodo gbangba àjọsí èmi ti rè tú o. abẹ́bí o ti sí àgádágodo. emi ti sí àgádágodo. àtúbọ̀tán ah àtúbọ̀tán mòró ẹ wo. kí n mọ̀ lè ṣàdúrà pé n tí mo ṣe fọ́kọ mi kí wọ́n ṣe fọ́mọ mi ìṣe mọ́ ẹ wo ẹ bá ń wọnú ìwé ebi ìjẹ nìkan kan lówó ìṣìjẹgbẹ lówó ìṣe mọ́. ẹ wò ẹ wò ọ̀rọ̀ bá báyìí bọ́rọ̀ bá báyìí èèyàn gbọ́dọ̀ jókòó kóró kí ni tó pé òun irú èmi ní ìsìn èmi mo sá lọ Ọ̀yọ́ èmi mo tọ̀yọ́ bọ̀ èmi mo wá fúnra mi pé mo fẹ́ darapọ̀ mọ́ yín mm-hmm. àmọ́ mo jókòó mo rò ó àgbà náà ń tara mi yìí mm-hmm. mo lọ́mọ ọkùnrin tó ti tó fẹ́yàwó mo lọ́mọ obìnrin tó ti tó lọ ilé ọkọ àmọ́ ibà àṣẹ mi ibà àṣẹ wọ ní ìjánà yẹn gbẹ ni ṣé mo wá lè gbà bí kíyàwó ọmọ mi ọkùnrin kò di ọmọ mi mọ́lẹ̀ bí ẹran kọ́mọ lè mójú tẹ́bí kọ́mọ lè mójú tara kọ́mọ lè tọ́jú èmi ìyá rẹ̀ gan tí mo bí. ẹ wò ó mo bá yá pakítí mọ́lẹ̀ mo padà lọ sóko ọjọ́ òní níbi tí igi ìrókò tó tóbi dáadáa wà tí mo kàn tí mo kàn mọ́ mo pè àwọn gégi mo ní oyè máa gé ah! oyè máa gé gíga tí wọ́n gé bá. mo mú bóde. àdúnú ah! ah! ẹ wò mí. téèyàn bá ń ṣòwò kan tí ọba lè fi lọ́mọ rẹ̀ lọ́wọ́ ìwà téèyàn bá wù tí ọba lè gbà á ah. kò sí tó burú nu kéèyàn ah. sẹ́rí bẹ́ẹ̀ àtọwọ́ àtẹsẹ̀. ẹ dìde ah. ẹ dìde. ìyá alájọ òfin ní sẹ́yìn gbogbo náà la ń jẹ ayẹwo lẹsẹ sọ níbi tá a bá dé ní ìtàwọn tó tírèènì mi tí wọ́n ti lọ ẹ wo mo yọ pa mi mo yọ sẹ. ẹ má ṣe báyìí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹgbẹ́ ìbáyìí. olórí ẹ ti sún ah nǹkan ti ṣe mí. olórí ṣé kọba jẹ lẹtọ. kọba. olórí. ẹyin eléso. Ah, ah. ọlọ́run ẹlẹ́dàá mi ṣe small ẹ mọ rí wọ báyìí torí iṣẹ́ rí mo mọ wọkọ̀ lọ Èkó mo wá wọ fẹ́rí àárín gbùngbùn ọ̀sà báyìí ni mo ju àgádágodo rẹ̀ sí àmọ́ bó bá tún ayé rẹ̀ wá yóò mọ̀ túyàn sẹ́rí ẹbí ní sẹ́rí tèmi náà ní ìlú olúwa ràn mí lọ́wọ́ dé mo rí iná o. ẹni ẹni bá jọ ni o bọ́là bọ́là ah, wọn náà tún lọ. Ah! olórí ọ̀nà ti dé bẹ́ẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni jẹlẹ bọ́bọ̀ ní sùn lọ ọ̀rọ̀ dé yìí ọ̀rọ̀ dé Olódùmarè. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi níbo làgàdàgodo tiẹ̀ wà. tẹ́tẹ̀ mi ó dán okùn mi níyà mo gbé yín ni mo fẹ́ rí ìnírù rẹ̀ gan láàrin pẹ́ torí kí mi yóò rẹ̀ wá jí kí n bá kò lè bẹ́ẹ̀ bí mo ṣe fẹ́ rẹ̀ ó jí. ó ní mo ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nu ni mo dọ́gbọ́n jù nù sàárè wọn wọn tó gbókù kó tó wọn sì ti ka kéré ọsùn ọba èmi ò dáa ọsùn èmi ò ọsùn èmi ò dáa bá àgádágodo tiẹ̀ ń kọ́. àwùjọ bọ́lá mo gbé fún ó ti rú lọ ah, ó ti rú lọ. olórí kí ló ń sọ ọmọ ẹgbẹ́ tuntun tán. ọ̀rọ̀ kéré màá yà pa wá ṣé wá burú ni. Ah. nígbà tí ò burú ọkùnrin náà lọ́rùn ah, ọkùnrin ọ̀gbádùn ẹ̀wọ̀ ẹ̀fọ̀kànbalẹ̀ ẹ̀dá kù ẹ fọkàn balẹ̀ wo ṣe sùúrù akọ̀wé o sọmọ pa fowó gbà ọ ní o ṣe sùúrù o ah, mo ti bẹ́ẹ̀ lẹ̀ yìí kò gba gbogbo tó rọ́dà àdé mi o àárọ̀ mi gbẹ àárọ̀ mi gbẹ àwọn ọkùnrin náà kú ṣẹlẹ̀ àwọn ọkùnrin ọ̀rọ̀ wọn èjìká lẹ́yìn máa gbé wọn lé èjìká lọ gbé yẹn lé bí wọ́n ti torí ibú ẹnu ká jẹ́ wọn mọ́lẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi aleykum salamu. ẹ dákun ẹ má bínú ẹ̀yin bàbá wa ṣé òsì tí mo rí yín tẹ ẹ kó àdá dání tẹ ẹ mú kú mọ ní tí mò ń wo ìjọ pé ẹ ń bínú ẹ sì fẹ́ lọ bá yẹn jà. lọ́jà lọ́jà lọ́jà àfa wa ni àfa wa ni wọn jẹ wọn di alọwọ bí tá à ń lọ àfa wa wọn bí wọn ṣe kéré tó yìí ẹ̀yin wọn la ti ń kírun ní mọ́sálásí ìjẹ anísùn kàgbọ tẹ. ẹ wo ẹ má bínú bẹ́ẹ̀ ṣe ní tí mo kéré yìí tẹ́ ẹ pọ́n mi lọ́wọ́ pọ́n yín lé ẹ mọ́ mẹ́yìn ẹ̀yin àfàmùtà irú mò ń wè ẹ̀yin náà ẹ ṣẹ̀ṣẹ̀ dé òpẹ́ ṣùgbọ́n lẹ́nu tó mẹ́ta àrí yín mọ́ṣáláṣí mọ́ ẹ dákun kí ló ṣẹlẹ̀. àwọn ìyàwó wa wọ́n ti ba ayé wa jẹ́ àti ìrántí pé ọlọ́run ọlọ́run gan bẹ́ẹ̀ ń bì kankan mọ́ tọ́lá àmọ́ tá à ń ṣe mọ́ á ti di gbẹ̀wò dání fún wọn àwọn là ń bá gbé báàgì là ń bá fọṣọ là ń bá wẹ mọ́. tó bá rí bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ yàn ṣe é ṣe ọ̀pọ̀lọpọ̀ ayé ọkùnrin tẹ́ wà lóde òní ẹ ti jìnnà sọ́lọ́run ẹ ti jìnnà sọ́lọ́run ẹni ó jẹ́ kìrìsìtẹ́nì inú yín kò lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí náà ẹ̀ kírun inú ó jẹ́ kí gbogbo ẹ̀ fọ́jú pọ̀ báyìí àwọn ajá dúpẹ́ pé ọpọlọ tá a ní òsì ń bẹ̀ mọ́ tá a ní wọ́n sọ wá di gbẹ̀lùdà nìyẹn ọlọ́run ti bá wa dá padà bẹ̀. afọ àwa yóò dà fún ẹ ní ṣubú dànù ẹ rí mi ní ẹwọ bí mo ṣe tó yìí bí mo ṣe tó yìí kéèyàn gbá sátidé lọ́wọ́ mi kó sì gbé sunday lé lọ n ò rí irú ẹ̀ rí níyàwó mi ah. ó dé amọ́nú agolo ni látijọ́ yìí. ẹ wo afa kí n mọ ọ̀hún ewédú Mm-hmm. kí n mọ ọ̀fọ̀ pátá mo ń fọkọ́ mu <laughs> ẹ wá ní ká lónìí wọn kù. ẹ wo bàbá ẹ wo ẹ wo mi ìyàwó tèmi màá pa ni o ìdí ni pé three bedroom flat ni mò ń gbé three bedroom ìyìn sì mọ̀gbà tó mú mi lọ sílé ahoro àwọn àsọlẹ̀ ahoro n tó burú jù ni pé tí àwọn àlè rẹ̀ bá dé yóò ní àwọn aláṣìírí òun ni mm. àárín ẹ̀dẹ́ mọ́ máa ń sùn mm. táwọn yẹn bá tún lọ wọn tó wá fún un lówó ń tún gbà àfa ń pa ni o. èṣù ti wá ṣe tiẹ̀ mọ́ àjáwò kan sùn lọ́wọ́ ṣe rí àwọn àdá tẹ mú dání àti kùmọ̀ yìí ẹ fi mi yá mu ọmọ ẹ bá ń kó. Ah, kí ni kókó ń tẹ̀ sọ fún abáyé. ẹ ní sùúrù a ní ẹ fi mi yọ lọ́run náà ẹ fi mi yọ lọ́run afa mo tóbi lọ́wọ́. ẹ bọ ẹ dúró ẹ dúró chief ọ kí ló pè yín lẹ́ẹ̀kan èmi tí mi ò kì í ṣe muslim kọ́ torí ẹ ní ṣẹ̀ríà ọ̀nà ṣẹ̀ríà tẹ bá mọ̀ nǹkan tí ìyàwó mi ṣe fún mi. Hmm. ìyàwó mi mi lọ́ọ̀dẹ̀ gan-an bí n dà pé èmi kàwé. Hmm you know ó ó wá yà mí lẹ́nu gan to best of my surprise ìyàwó mi ó lò mí bad tẹ bá ń gbọ́ bad ó lò mí bad gan you know mo máa ń bá ìyàwó mi gbé bad dání àwọn domestic works tí n máa ń ṣe ojú mi ò là ó lò mí bad. Uh, professor inú mi dùn pé sọ̀rọ̀ ní ìsìn ṣe láti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọmọ ìyá kan náà jọ ni wá àjọmọ́ gbélé ayé ni ẹ̀fọ́ èlẹ́fọ̀ láwo ṣe wá rí wà tí ìyàwó yín wù sí yín ẹ wàá lọ sólò ọ̀dọ̀ àwọn olórí ẹ̀sìn tiyín náà pásítọ̀ lẹ́rí ni o rẹ́fẹ́rẹ́ndì ni o bíṣọ̀bù ni o ẹ lọ́ọ́ rè sọ fún wọn àwọn náà ó kọ́ yín bí a ṣe kọ́ obìnrin nílànà ẹ̀sìn tiyín ṣé wọ́n làwọn yòókù tá a jẹ́ mùsùlùmí ẹ̀sìn tiwa kọ́ wa bá a ṣe kọ́ ìyàwó ṣẹlẹ̀ fàyẹlẹ̀ fún ìyàwó yín kó ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kínní yóò ṣe kejì yóò ṣe kẹta lọ́ọ̀dẹ yín ni o lóbìnrin tẹ́ fẹ́ kọ̀ nígbà bá rí pé ó ṣe mẹ́ta tó pé ó ti fi hàn wá dá wa lójú pé kò sí oyún lára rẹ̀ nu tírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá lọ kò ní dọ̀la kó padà wá kó ní à nígbà màmá lọ lọ́jọ́ sí o oyún ń bẹ lára mi mo gbọ́mọ lọ. Hmm. bá a ṣe kọ obìnrin nu hmm. ọlọ́run ní jó bàjẹ́ ẹ ṣeun. gbogbo ohun tí n bá ṣe pátápátá ẹjọ ẹ̀fọ́rí jì àṣìṣe ní ìgbà ẹ̀mọ́ ni. ẹ mú mi bọ̀ bọ̀ wàláyé ẹ lẹ́bi inú nǹkan tó ṣẹlẹ̀ ṣé gbogbo ẹ̀bi ọwọ́ tèmi ló wà tí mi bá frustrate ọkọ mi kí n rò pé mi nìkan kò ní bọ́ síta débi tó máa dọ́dọ̀ yín ẹ̀bi yẹn ọwọ́ mi ló wà èmi mo jẹ̀bi. my dear gbogbo frustration tó lò fún mi yẹn kì í ṣe ẹ̀bi tiẹ̀ náà o ẹ̀bi èmi ni ṣé bá wa ṣẹ̀bi mi ṣé bó yẹ kí n gba mọ́ọ̀sì lọ kí n lọ pa àwọn àgbààgbà kí n fẹjọ́ ẹ̀sùn ṣé tó ṣe fún mi tí wàá tó nǹkan tí wàá sọ pé mi náà sọ pé mo bẹ́ jáde mo bẹ́ jáde ṣóòsì àríwọ o ìwọ àbí wọ́n kọ́ ṣe bí wọ́n ni ìwọ èmi náà wá mo fẹ́ wá jọ lólè mi kí n jọ lólè ara kí n ja gbogbo ẹ̀ pọ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ ṣáájú ju tèmi lọ ló dé súnmídé gbogbo tó súnmídé kì í sẹ́bi tiẹ̀ náà o ẹ̀bi yín kọ́ o ẹ̀ lẹ́bi rárá wọ́n bínú bínú. ni mo bá lọ́rọ̀ o níwájú ọlọ́ọ̀bá àti èèyàn ẹ̀ṣẹ̀ ni àfọwọ́fà mi ni ṣé wá rí o kò sígbà tẹ fẹ́ wá sílé wa ṣé mọ̀ pé nǹkan tí ọmọ bá ti wọ̀ ó ti di ọjà òkúta ìgbà tó bá wù yín lẹ lè wá sílé wa tó bá wù yín ẹ lè máa kó bọ̀ ó ti yẹ yín mà torí pé àti dì kankan náà hmm. ṣé kí n wá sọ fún yín ohun àtijọ́ ti kọjá lọ ẹ ti bímọ fún wa àti dì kankan náà ẹ má kábàámọ̀ lórí nǹkan kan mọ́ mo gba yín tọwọ́ tẹsẹ̀ ó ti yé yín. ká máa kó bà lé. bẹ́ẹ̀ ni ilé ni ilé wọn. ilé ni ilé wọn. ohun àtijọ́ ti kọjá lọ. mo ti gbọ́. pàìdí àṣà lè máa lọ báyìí. ká lè máa lọ níwájú. ó dàbọ̀ sá. wọ́n bá wuyẹ̀ lé kẹ́rù. láti bọ̀bọ̀. ẹ ǹlẹ́ o ó dà á rira. bàbá níbi jò ṣègùn tó láti fẹ́ dáná sun. a ó padà sun lémọ̀ ní òwe. ẹ̀yin nìyá wa ẹ ejebure ẹ o èyí pọ̀ jù fún wa ẹ jèbùrẹ́ ẹ ẹ galaga jù ó ga bí àgbà. ẹ̀yin ọmọ kéékèèké wá gba mọ́mí mi wọ́n ti dé o wọ́n ti dé. mo ti ń bọ̀ o ah, ẹ̀yin ọmọ kéékèèké wá gba sàárà ẹ̀yin ọmọ kéékèèké wá gba sàárà ó yá ìgbà ó yá ó yá ó yá ẹ mọ̀ ọ̀nà wọ́gbà ẹ mọ̀ gbà méjì o ó yá gbà ẹ mọ̀ gba méjì o ṣé ẹ ti fún wọn lẹ́ẹ̀kan ni ó yá ìwọ oníkan ìwọ náà gbà Oya yá gbàgbàgbà tó ti gbà ta ni ò ti gbà ẹ̀yin mélòó lẹ ti gbà ta ni ò tún ti gbà gbà gbàgbàgbà ó ti jẹ gbà ẹ mọ̀ jẹ ẹ mọ̀ jẹ ẹ mọ̀ jẹ àwa náà jẹ ta ni ò ti gbà ṣé ẹ ti fún ọ tẹ́lẹ̀ ni ìtì fún ọ ojú ẹ sì jọ pé mo ti fún ọ tó o ti gbà ní ó yẹ mọ jẹ mọ jẹ mọ jẹ lọ lé yín ẹ pa àwọn yòókù yín wá ó tí gbà gbà ṣebí kò sẹ́ni tó gba méjì. ẹlẹ́gbà méjì. ń gbá méjì lọ gbà. rárá ìgbà méjì o ọgbà méjì ta ni ò tí gbà ṣé gbogbo yín lẹ ti gbà. bẹ́ẹ̀ni. tó bá ti wá dìrọ̀lẹ́ nítorí kó wá pé yín àádùn ní ìhàn rọlẹ̀. mọ́ọ̀mù gbọ́dọ̀ tó fi wá dẹ́ nìkan ni kí ni ká tún ṣe. ẹ lè fa adìẹ sí ni. ẹ gbọ́ sẹ́ fẹ́ jáde ẹ. bẹ́ẹ̀ni ẹ jáde ẹ. bẹ́ẹ̀ni bó bá dìrọ̀lẹ́ ẹ fàdìẹ náà ṣáàdùn o. bóyá tó bá tó dọ̀sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n ah. àdùn wọn kọ́kọ́ jẹ lọ́sàn-án. Ah, ó dà ẹ jáde ẹ ṣe o ah. ẹ ṣe ẹ mọ́ lọ o. ọlọ́bẹ̀ ló lọ kọ́ṣọ́kọ́ yọ̀kọ̀tọ̀. ọlọ́bẹ̀ ló lọ kọ́ṣọ́kọ́ yọ̀kọ̀tọ̀ ẹ̀pọ́n kan lé o ẹ̀yọ́ kan sí o eh. ẹ dáná fọkàn kẹrò kà fọkàn kẹpọ̀ kan lé lórí ibùsùn bó bá dalẹ̀ ẹ dáná fọkàn kẹrò kà o. máa kẹ́ bí ẹyin. nǹkan mi ní máa kẹ́ bí ẹyin. ohun ẹlẹgẹ́ lobìnrin jẹ́ ohun ẹlẹgẹ́ lobìnrin o báwa ọkùnrin máa kẹ́ bí ẹyin. àwa ọkùnrin ẹ jẹ́ ká tọ́jú àyà wa òye.